háà ah, àmọ̀ pé o ò mọ bí inú mi ti dùn tó pé mo rí ọ ní àṣálẹ́ yìí. Ah, ìyá àgbà ayùn yín ti yún mí o ìlépo rọ́tọ̀ yìí kódà bí wọ́n gẹ sínú mi lálẹ́ kò lè kọsẹ̀. àmọ̀ <laughs> pé bẹ́ẹ̀ ń tiẹ̀ rí o sí ọmọ mi. Kò tọ́pẹ́ o ìyá àgbà. Àti pé kí ni nǹkan tuntun tẹ́ kọ́ mi ní àṣálẹ́ yìí? Ǹjẹ́ ìwọ mọ àwọn alúfábẹ́ẹ̀tì èdè Yorùbá? Hmm, ó dá mi lójú pé o mọ̀ wọ́n. Ǹkan tí ń kọ́ lálẹ́ yìí Ó yá, wá nǹkan fìdílé ká tó máa bé náà lọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni àwọn álúfábẹ́ẹ̀tì èdè yorùbá a sì lè pín wọn sí fáwẹ́ẹ̀lì àti kọ́ńsónáǹtì ṣùgbọ́n ní àṣálẹ́ yìí gbogbo álúfábẹ́ẹ̀tì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà ni a ó kà tí bá ti ń kà máa wí tẹ̀lé mi a b d e f g. A A B D e, F e G G B H E K L M N B H E G K L M N M N o O pín rísíṣí mìíní-o-ọ́ pírísíṣí tìúwìyì tìúwìyì háà ó káre àmọ̀pé ọmọ ni ọ́ ń wàá tún gbogbo rẹ̀ kà lápapọ̀ tí n bá ṣe tán ìwọ náà ó tòkà tẹ̀lé mi. a b d A e, f E g B h E G k l m n m n o ọ p r s ṣ t. A B uwiyi abidi e G K L M N M N o R ọ pi risishi ti uwíyí. ìyá àgbà ah, ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ n ah, mọ̀ pé álúfábẹ́ẹ̀tì èdè yorùbá a mọ̀ dùn lẹ́nu báyìí o n ah, lọ kà á fáwọn ọ̀rẹ́ mi lóòrọ̀ tó bá dòòrọ̀ n kà á fún gbogbo àwọn náà rí bó ti dùn lẹ́nu ẹ ṣeun gan. ó káre àmọ̀ pé ọlọ́run fún ọ jẹ́ ń kan tí wọ́n pani lẹ́rìn fún mi tí n bá ń kọ́ àwọn ọmọ ní alifábẹ́ẹ̀tì èdè yorùbá sórí ibi mi ní o ọ́ a wá kọ̀dí sáwọn ọmọ a ṣe bíi pé àáyún ìdí wa mi ní o ọ́ ó máa ń jẹ́ kínú àwọn ọmọ dùn ó rẹ́rìn-ín ara ìgbádùn alifábẹ́ẹ̀tì èdè yorùbá náà nù tíwọ náà bá ti ń kọ́ àwọn ọ̀rẹ́ rẹ ọkọ̀ dísìwọ́ ni pé mi ní o ọ́ ọ rí i pé yóò pa wọ́n lẹ́rìn púpọ̀ <laughs> ìyá àgbà eléyìí tún yá àrà ọ̀tọ̀ o ó dáa ì ń gbìyànjú ẹ̀ ẹ ṣeun gan. ó kárí àmọ̀ pé o ṣeun níì ni a ó fi àdàgbà ètò tòní sí a ó bẹ̀rẹ̀ láti bẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. a mọ̀ pé ṣé dáadáa ni. dáadáa ni o ìyá àgbà ẹ kú àṣálẹ́ yìí ìtàn wo lẹ ó sọ fún wa lálẹ́ yìí. ìtàn a máa wun ní gbọ́ lóòótọ́ àmọ́ ẹ̀kọ́ ṣe pàtàkì ẹ̀kọ́ ni a ó kọ́ ní àṣálẹ́ yìí já fìdí lélẹ̀ ká jókòó. ìyá àgbà ẹ̀kọ́ kí lẹ ń kọ́ mi lálẹ́ yìí o. <laughs> a ó kọ́ ẹ̀kọ́ àwọn nǹkan tí ń bẹ láàárín ìlú tí ń wúlò fún àwọn olùgbé. Hmm. àkọ́kọ́ ń bẹ òun là ń pè ní ilé ìwòsàn táwọn olóyìnbó ń pè ní hospital ilé ìwòsàn ni a ti máa ń ṣe ìtọ́jú àwọn aláìsàn. Hmm. Ilé ìwòsàn. Bẹ́ẹ̀ni, ilé ìwòsàn. Èkejì ń bẹ, ilé ẹ̀kọ́. Ilé ẹ̀kọ́ ni wọ́n ti máa ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ìgbàlódé. Àwọn ọmọ tó ń lọ sílé ẹ̀kọ́ là ń pè ní akẹ́kọ̀ọ́. Ilé ẹ̀kọ́. Á ah, ìyá àgbà, ìyẹn túmọ̀ sí pé akẹ́kọ̀ọ́ lèmi náà o bẹ́ẹ̀ ni akẹ́kọ̀ọ́ nìwọ náà ara àwọn nǹkan tó tún wà nínú ìlú tó ń jẹ́ káyé dẹrùn fáwọn olùgbé òun náà ni ọjà inú ọjà ni a ti ń ṣe káràkátà tó ń jẹ́ kí ọrọ̀ ajé ìlú máa dàgbà sókè nínú ọjà a ó máa rí ọlọ́pàá tàbí ọlọ́dẹ tí wọ́n mọ̀ ṣe ìdáàbòbò àwọn nǹkan táwọn èèyàn ń tà àti àwọn tí ń bẹ́nu ọjà. Hmm ìyá àgbà ìyẹn túmọ̀ sí pé àwọn nǹkan tí mi àti màámi àmọ́ rà wálé inú ọjà ni wọ́n ti ń rà á ò káre láì bẹ́ẹ̀ ni inú ọjà ni wọ́n ti ń rà á. bákan náà a ó mọ rí àgọ́ ọlọ́pàá àgọ́ ọlọ́pàá àtàwọn ọlọ́pàá wọ́n wà fún ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Hmm. Ah, iṣẹ́ ńlá nìyẹn o ṣé ìdí nìyẹn tí ojú àwọn ọlọ́pàá fi máa le kó kó kó kó. <laughs> a mọ̀ pé ẹ ọ̀rẹ́ aráàlú ni àwọn ọlọ́pàá má ṣe bẹ̀rù wọn ojú wa mọ̀ le koko torí iṣẹ́ tó gbà àmọ́ èèyàn dáadáa ni wọ́n. Hmm, ẹ ṣé gan ìyá àgbà báyìí èmi náà ti mọ nǹkan tó ń jẹ́ ilé ìwòsàn ilé ẹ̀kọ́ ọjà àti àgọ́ ọlọ́pàá ìmọ̀ lọ fi ìmọ̀ náà dá àwọn ọ̀rẹ́ mi lárayá àmọ̀ pé bẹ́ẹ̀ ń tiẹ̀ rí a ò ní rí jù báyìí ní àṣálẹ́ ìlọ ohun rẹ̀ là ó sùn o. ilé ò nílé wa o ọ̀nà ò sì ní nà wa o ó dàárọ̀ o ó dàárọ̀ o. àmọ̀ pé kó àṣálẹ́ yìí wẹ̀kẹ́ rẹ àtọ́jú rẹ̀ bó ti gún régé. ìyá àgbà àdúpẹ́ fọ́lọ́run ṣé dáadáa lẹ́wà ó yá ẹ jẹ́ á jókòó ara yá mi láti gbọ́ ìtàn tẹ́ sọ fún mi lálẹ́ yìí ó dáná já fìdí lélẹ̀ ká máa bá ètò alẹ́ yìí lọ. ṣé ìjàpá náà ni ìtàn wa ó dálé lórí lálẹ́ yìí ni ìyá àgbà. bẹ́ẹ̀ ni ìtàn alẹ́ yìí ó dá lé lórí ìjàpá àti ehoro àlọ́ o. àlọ́. ní ayé àtijọ́ ní ìlú àwọn ẹranko ehoro a mọ́ fi yọgàn a mọ́ fi ṣègbéraga pé òun ni ẹranko tó yára jù tó sì mú eré ṣáájú kò kúkú purọ́ òótọ́ ni ehoro mèrè sà ó sì yára nínú àwọn ẹranko àmọ́ ọ̀rọ̀ náà ó ti wá di ọ̀rọ̀ ìgbéraga tó ti wọ ehoro lẹ́wù tó bẹ́ẹ̀ jẹ́ wípé eré sísá rẹ̀ àti yára rẹ̀ ó ti wá fi ń ni àwọn ẹranko tó kù láwùjọ lára. Hmm. bẹ́ẹ̀ ni ẹranko míì lè máa bọ̀ kó gbégi lórí àbí kó fẹrù lọ́wọ́ ehoro wá sì sá kọjá rẹ̀ jíjà ẹ̀rọ abẹ́rẹ́kọ náà yóò ju ohun tó gbé dání lẹ̀ yóò mọ̀ sá kiri pé ta nìyẹn ta nìyẹn bó ṣe díẹ̀ wọ́n rí i pé ehoro ni ìnira yìí wá pọ̀ ó ti sú àwọn aráàlú wọn mọ ohun tí wọ́n ṣe sí ní ọjọ́ kan bí ìjàpá ti ń bọ̀ látọjà bẹ́ẹ̀ ni ehoro tún bẹ̀rẹ̀ pẹ̀lú jọ̀gbọ́n rẹ̀ ló sáré gíjà ló bẹ́ lọ́dọ̀ jàpá ló ń ṣe ìjàpá tìrókò ọkàn yan níbo ìwo mérésà wo bó ti ń rìn lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀mi àti rẹ bá jọ wọ̀yá àjà eré sísá ó dájú pé ìyín gidi gan o ìjàpá wòkè. Okay ó weroro ó mirí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni eoro ò fìjàpá lọ́rùn lẹ̀ ní ń sá káàkiri àyíká jàpá bí ti ń lọ wájú ní ń lọ ẹ̀yìn bí ti ń lókè ní ń lọlẹ̀ bí ti ń gbẹ̀gbẹ̀ ní ń gbòdì kejì ìjàpá wo títí kò wí ó ó sì re rẹ̀ lọ nígbà tí ìjàpá délé ó ronú títí ó wò pé hmm, gélémọ́ gélémọ́ ehoro yìí ó ti wá fẹ́ pọ̀ jù o kí ni náà ṣètòrò ti wá mi eré sálà nígbádùn mọ́ ni kí n tiẹ̀ gan náà bí Ìjàpá ti ń rò lọ́wọ́ bó ti pinnu nìyẹn pé òun àti ehoro àwọn ò jọ wọ̀yá àjà ah! Ìjàpá ò mi eré sà báwo ló ṣe fẹ́ ṣe é èyí má kà màmá o bẹ́ẹ̀ lábì nì àmọ́ gbogbo yín o ìjàpá òró kò sì kàn jàpá gẹ́lẹ́ tílẹ̀ ọjọ́ kejì mọ́ nìjàpá kúrò nílé rẹ̀ ló gba ọ̀dọ̀ ehoro lọ ó wá wí fún ehoro pé ehoro mo fẹ́ kẹ́mi àtìrẹ ká jọ ṣe ṣe ìdíje eré sísá. èrò wò èrò bá bu ẹ̀rín ló bá ń pariwo ẹ̀yin aráàlú ìjàpá tún bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èèmọ̀ rẹ̀ èmi àtìrẹ́ nú eré sísá kódà ń nà án ń fàdí ẹ̀ falẹ̀ bó o ti ké ha bẹ́ẹ̀ náà ni àwọn ẹranko tó kù ń ké ha ha ha lọ́kọ̀ọ̀kan pé ìjàpá báwo ló ṣe fẹ́ ṣe ìjàpá ò mèrè sà bẹ́ẹ̀ ni ìjàpá ní kó gbà àwọn òjò sáré nígbà tí ehoro rí i pé ìjàpá ṣà ń tẹnumọ́ ni ló bá ní ó da o já pàdé láàrin ọjà lóòrọ̀ ọ̀la a ó jọ ṣèdíje eré sísá. inú ìjàpá dùn ó sọ fún pé kó mọ retí òun. Hmm kò dájú pé ìjàpá yóò gba àmì ẹ̀yẹ yìí lọ́wọ́ ehoro o á báwo ni ìjàpá ṣe fẹ́ ṣe é bẹ́ẹ̀ làábi nì bí ìjàpá ti padà relé gbogbo ọjọ́ náà ló fi ń ṣe ìgbáradì ló fi ń múra eré tí ó sá ní òórọ̀ ọjọ́ kejì àmọ́ ehoro ń tiẹ̀ ṣe ló nígbàgbọ́ pé ìjàpá wo ìṣẹ́jú díẹ̀ lásán ni ó gbà wọn tóun fi sá eré náà tán kò sí nǹkan tóun ó ṣe sí kóun máa sinmi kóun máa yọtọ̀ mì bẹ́ẹ̀ ló ṣàríyá kiri ìlú ní í ṣèjọ̀gbọ́n rẹ̀ bó ti mọ́ ń ṣe kódà kò múra kọ́bọ̀ fún eré tó fẹ́ sá ní ọjọ́ kejì bí ilẹ̀ ọjọ́ kejì ti mọ́ tó di fẹ̀rẹ̀ níjàpá ti wẹ̀wù ló ti gbọ̀nà àárín ọjà lọ nígbà ó débẹ̀ àwọn aráàlú ti péjọ kódà ehoro ti wà ńbẹ̀ tó ń dúró dè bẹ́ẹ̀ ni erin ó bọ́ síwájú àwọn méjèèjì tó fẹ́ sáré wọ́n bọ́ sípò wọ́n sì ka òǹkà fún wọn eré sì bẹ̀rẹ̀ fíún ehoro ti gbọ̀nà ó ti lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọn ò rórí ehoro mọ́ ìjàpá bá bẹ̀rẹ̀ eré tiẹ̀ ní lọ léní èjì léní èjì léní èjì ní gbẹ́sẹ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kan bí ehoro ti sáré díẹ̀ bẹ́ẹ̀ ló rẹ̀ báwo ni ò ṣe ní rẹ̀ nígbà tí kò gbáradì tí ń ṣeré kiri tí ń ṣàríyá tí ń ṣẹ̀fẹ̀ tí ń dààmú àwọn aráàlú bó ti rẹ̀ díẹ̀ ló dúró ó wò pé ìjàpá òkú mere sá jẹ́ ń fẹ̀yìn lélẹ̀ lábẹ́ ńlá òun ń sinmi díẹ̀ ó bá ṣe díẹ̀ ń dìde ń bẹ̀rẹ̀ eré mi padà ìjàpọ̀ lè bá mi ń bí hmm. bí òróró ti bọ́ sábẹ́ igi nìyẹn o tátẹ́gùn jẹ́ẹ́jẹ́ ń fẹ́ bẹ́ẹ̀ ló sùn fọ́n fọ́n. ẹ ẹ mọ̀ báwo lèèyàn ti máa sùn nígbà tí ń ṣe ìdíje lọ́wọ́ ìgbéraga ìgbéraṣánlẹ̀ ayọ̀ àti ìgbéraga ló ń bá ehoro jà kò pẹ́ níjàpá dé bá níbi tó sùn lọ fọnfọn sí ìjàpá wò ó rẹ́rìn-ín músẹ́ ó rọra tẹsẹ̀ jẹ́ jẹ́ jẹ́ kọjá ibi tí ehoro wà òun sì ń bá eré sísá tiẹ̀ lọ ní lọ lọ́nà ó sì ń bá eré sísá tiẹ̀ lọ ní tẹsẹ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kan ọ̀kan èjì ọ̀kan èjì ọ̀kan èjì. ìjàpá ó ti fẹ́ẹ̀ dé ibi tí eré ó parí bẹ́ẹ̀ ni ehoro fò dìde hàn níbi tí ti ń sùn bẹ́ẹ̀ ni ehoro bẹ́ dìde gìjà ló bẹ̀rẹ̀ eré tàǹwì lè ń fẹ́ lọ lójú ọ̀nà bíi ewé tajú kan tí ó ń tajú kan tó wòkè lórí jàpá ó ti súnmọ́ parí ìlà eré ominú kan ehoro ó kára mọ́ eré tó ń sá àmọ́ gbogbo yẹn ò rán mọ́ nígbà tí ó ní kóun ó súnmọ́ jàpá bẹ́ẹ̀ ni jàpá sọdá ìparí ìlà náà ehoro ṣubú lulẹ̀ ó sunkún ara ro inú kan àmọ́ àwọn aráàlú tó kò ránṣẹ́ ṣe ni gbogbo wọn ń jó tí wọ́n ń yọ̀ pé ìjàpá ó dá sẹ̀ríà fún ehoro. Ah! ìyá àgbà èyí ká màmá o ó kàǹkà ìjàpá tá máa gbéṣẹ̀ lọ́kọ̀ọ̀kan àti ehoro tó mèrè sá ó wáá di pé ìjàpá ló borí ehoro. Ah bẹ́ẹ̀ ni kódà lẹ́yìn eré náà àwọn aráàlú wọ́n sinmi fún wàhálà àtijọ́gbọ́n ehoro torí wípé ẹranko tó rò pé kò lè borí òun nínú àmì ẹ̀yẹ àbí ìdíje ẹranko náà ló wá borí rẹ̀ nítorí náà kò lẹ́nu ọ̀rọ̀ mọ́ láti máa ṣègbéraga láti máa yangàn láwùjọ àwọn ẹranko pé òun ni ẹranko tó yára jù àbí tó mèrè ṣáájú ìdí nìyí téèyàn fi gbọ́dọ̀ máa ní ìwà ìrẹ̀lẹ̀ kéèyàn fi gbọ́dọ̀ máa ro ọjọ́ iwájú kéèyàn sì máa fojú di ẹnikẹ́ni pé kí ló fẹ́ ṣe ẹ̀bùn tọ́lọ́run bá bùyàn ọlọ́run ni kéèyàn sì mọ dúpẹ́ fún kò ń ṣe pé kéèyàn máa fi dààmú àwọn aráàlú tó kù. Hmm, ìyá àgbà òótọ́ lẹ wí o. Hmm ẹ̀kọ́ ràbìtìràbìtì lẹ kọ́ mi nínú ìtàn alẹ́ yìí o ìgbéraga ìgbéraṣánlẹ̀ ìwà ìrẹ̀lẹ̀ òun nìwà tó rẹwà um ẹ ṣeun ìyá àgbà ó káre láì àmọ̀ pé àní rí jù báyìí lọ ní àṣálẹ́ yìí ilé ò nílé wa o ọ̀nà ò sì ní nà wá ó dáa rọ̀. Ó dàárọ̀ ìyá àgbà. ó káre pé ǹjẹ́ ìwọ mọ orúkọ àwọn nǹkan tí ń bẹ ní àyíká rẹ? Hmm, ìyá àgbà ah bí n bá mọ̀ bóyá kékeré ó dáná ń kọ́ ọ ní orúkọ àwọn nǹkan tí ń bẹ láàyíká rẹ kíwọ náà ba lè mú orúkọ wọn. àkọ́kọ́ ohun àyíká wa tí a ó mẹ́nu bà ní àkùkọ àkùkọ ohun ọ̀sìn ilé ni àkùkọ jẹ́ ó máa ń kọ láti fún wa ní òye àkókò àti àsìkò àmọ́ lóde òní a kì í sábà lo àkùkọ fún àkókò tàbí àsìkò mọ́ torí wípé aago ti wà tá a fi ń wo àkókò àti àsìkò. Àkùkọ ìkejì tí wọ́n mẹ́nubà òun là ń pè ní mọ́tò ìwọ náà wí tẹ̀lé mi mọ́tò ó káre àmọ̀ pé mọ́tò pọ̀ ní àyíká wa pàápàá níbi àwọn ìlú tó tóbi. Mọ́tò ṣe pàtàkì púpọ̀ ní ayé òde òní nítorí pé ó wúlò láti máa gbé wa láti ibì kan sí èkejì pàápàá ibi tó bá jìnnà síra wọn. Oríṣiríṣi mọ́tò ló wà, mọ́tò ayọ́kẹ́lẹ́ wà àti mọ́tò elérò púpọ̀. Epo rọ̀bì òhun ni mọ́tò máa ń lò. Ara àwọn nǹkan tó máa tún rí láyìíká wa ní púpọ̀ púpọ̀ òun náà ni alùpùpù ẹ̀rọ alùpùpù òun náà yára nílẹ̀ àmọ́ kò yára tó mọ́tò òun náà a sì máa lo epo rọ̀bì bíi mọ́tò ṣùgbọ́n ohun tí alùpùpù tó fi wúlò ju mọ́tò lọ ni pé níbi tí àkọlùkọ́gbà mọ́tò bá wà alùpùpù a máa yára fún wa láti tètè dé ibi tá à ń lọ kò sì yẹ kí a gbé ju èèyàn kan lọ yàtọ̀ sí dírẹ́bà tí bá ń wa alùpùpù èyí ni ó dára jù. Hmm, alùpùpù ìyá àgbà ṣé kì í ṣe alùpùpù ni gbogbo àwọn èèyàn á mọ̀ pé ní ọ̀kadà ọ̀kadà ọ̀kadà bẹ́ẹ̀ ni òun náà ni alùpùpù ní ń jẹ́. Igi jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí a máa ń rí ní àyíká wa tó ṣe pàtàkì tó sì wúlò fún àwa ọmọ ènìyàn. Igi a máa pèsè ìbòjí fún wa láti sá sí tí oòrùn bá ń mú. Ó sì máa ń wúlò tí àgbàrá bá ń wọ́ torí yóò fa ìdíwọ́ fún àgbàrá láti máa wọ́ ohun àlùmọ́ọ́nì orí ilẹ̀ lọ. Bẹ́ẹ̀ kẹ̀ré, igi a máa so èso. Èso tí igi bá so ó máa ń wúlò fún wa ní jíjẹ ní ọ̀pọ̀ ìgbà. Igi ṣe pàtàkì fún àwọn ọmọ ènìyàn. Hmm, ìyá àgbà òótọ́ lẹ sọ igi ṣe pàtàkì. Ká tó sọ ìpàdé wa dijọ́ mi jẹ́ n tún dárúkọ orúkọ nǹkan kan tá a máa rí láyìíká wa. Ohun ọ̀sìn ni nǹkan yìí ewúrẹ́ sì ni ẹ̀gẹ́ Iṣu, èérí tàbí ewéko ni ewúrẹ́ á máa jẹ. Àwọn ènìyàn àwọn ènìyàn máa ń lo ẹran ara ewúrẹ́ gẹ́gẹ́ bí oúnjẹ. A máa fi sebẹ̀, a máa fi ṣoríṣiríṣi. Àmọ́ ewúrẹ́ ní sísìn, à, ó lágbára torí pé ewúrẹ́ ó ní agídí gan-an. Ó ti máa gbọ́ táwọn èèyàn ó sọ pé, báwo lé léyìí ṣe lágídí bí ewúrẹ́ báyìí? bẹ́ẹ̀ ń tewúrẹ́ rí. <laughs> ìyá àgbà hmm, agídí bíi ewúrẹ́ ah ẹ ṣeun gan kódà mo ti kẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ní àṣálẹ́ yìí ọlọ́run ó tún mọ bùkún ìmọ̀ yín ẹ ṣeun. <laughs> àmín ó ṣeun àmọ̀ pé ó káre ọlọ́run ó bùkún ìmọ̀ tìrẹ náà àti gbogbo àwọn ọmọ tó wà lágbàáyé bí báyìí ni a ó fi àdàgbà ètò tòní rọ̀ sí ó dìjọ́ mi. àmọ̀ pé ṣé dáadáa ni ojú rẹ ló gún régé yìí ṣàlàáfíà ló wà. <laughs> ẹ ṣeun ìyá àgbà àlàáfíà ni mo kúkú wà á dúpẹ́ fọlọ́run ó dábàáhùn á dúpẹ́ fọlọ́run ó yá já wá nǹkan fìdílé kí n lè sọ ìtàn talẹ́ yìí fún ọ. ó dáná ìyá àgbà. ìtàn wa lónìí ó tún dá lé orí ìjàpá ọ̀kànyánníbo. Hmm. ìjàpá elétekéte bẹ́ẹ̀ ni ní ìlú àwọn ẹranko lásìkò kan ìyàn ńlá kan mú kò sómi tí ò bá sì ti sómi kò sírúgbìn tí ò bá ti sì sírúgbìn kò sóúnjẹ ebi ń pa àwọn ẹranko gidigidi lọ́pọ̀lọpọ̀ gbogbo wọn ti gùn lọ́rùn gbogbo egungun ìhà wọn ló fara hàn èyí ló mú kí àwọn ẹranko kí wọ́n pe àpéjọpọ̀ pé báwo ni àwọn ó ṣe ni wọ́n pe àpéjọpọ̀ ní pé báwo ni àwọn ó ṣe re àsìkò yìí kọjá nígbà tí wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ tí wọ́n rò sọ́tún tí wọ́n rò sósì ọ̀bọ ó mú ìròyìn arákùnrin gbáǹkọgbé kan wá tó jẹ́ pé bí wọ́n bá dé ọ̀dọ̀ rẹ̀ oúnjẹ pọ̀ jantirẹrẹ omi pọ̀ jantirẹrẹ èyí ò jẹ débi tí ó bá wùn èyí ya gbogbo lẹ́nu pé ẹ́ ìjẹ́rùbí kan wà tó tún lè rí bẹ́ẹ̀ tíyàn sì ń mú gidigidi lọ́dọ̀ tí wọ́n báyìí bí wọ́n ṣe pinnu pé àwọn ò débẹ̀ nìyẹn ọ̀bọ ó jẹ́ kó yé wọn pé ilé arákùnrin náà inú sánmọ̀ ló wà ní pé àwọn ò bẹ àwọn ẹyẹ àwọn ẹyẹ ni wọ́n ṣe agbátẹrù bí àwọn ò ti débẹ̀ wọ́n sì sọ fáwọn ẹyẹ àwọn ẹyẹ faramọ́ wọ́n mú ọjọ́ tí wọ́n ó lọ wọ́n dájọ́ ọjọ́ pé ní ọjọ́ tí wọ́n ó lọ gbogbo wọn pàdé nínú ọjà ni pé ibẹ̀ làwọn ò ti gbéra ó kù díẹ̀ kí wọ́n ó gbéra nìjàpá lọ́wọ́ ló ní pé òun ní nǹkan tóun fẹ́ sọ o wọ́n ní kó sọ káwọn gbọ́ ó ní pé tá bá ti dé ọ̀dọ̀ ẹni gbàǹkọ̀gbì tá à ń lọ yìí tí wọ́n bá béèrè pé kí lorúkọ mi orúkọ tèmi ni gbogbo yín o orúkọ tèmi ni gbogbo yín o orúkọ tèmi ni gbogbo yín o à gbogbo ní èé ṣe ìjàpá tún yan orúkọ tuntun nǹkan tí mo fẹ́ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni ìjàpá wí gbogbo wọn ni ó da kò burú ẹ ṣáàjá máa lọ ká má pẹ́ báwọn ẹyẹ ṣe gbéra nìyẹn ló bá gbé gbogbo wọn àti gbogbo àwọn ẹranko ó di ọ̀dọ̀ arákùnrin gbáǹkọ́gbè tí oúnjẹ pọ̀ lọ́dọ̀ rẹ̀. ah ah èwo ni ìjàpá tún fẹ́ dán lára báyìí. Hmm. <laughs> bẹ́ẹ̀ la bí ni ìjàpá bí wọ́n ti dé ọ̀dọ̀ ẹni gbàǹkangbì tó ń lọ yìí ó ṣílẹ̀kùn fún wọn ó jẹ́ kí wọ́n wọlé ó yẹ́ wọn sí nígbà tó yẹ́ wọn sí tán ó béèrè pé kí ni wọ́n fẹ́ wọ́n kẹ́jọ́rò wọ́n móhùn jáde gbogbo wàhálà iyàn tó ń ṣẹlẹ̀ oúnjẹ tí wọn ò rí jẹ omi tí wọn ò rí wọ́n rò ó ìyẹn ní ó dà kò burú ẹ ó jẹ àjẹfàyà ẹ ó mu àmúfàyà níbí lónìí ẹ̀yin ọmọ yìí dà ó yẹ gbóúnjẹ jáde bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ lóríṣiríṣi ló bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi oúnjẹ ni wọ́n ń gbé jáde wá fáwọn ẹranko bí wọ́n ti ń gbé oúnjẹ jáde ni wọ́n ń gbé oríṣiríṣi nǹkan tẹ́nu mu lẹ́lẹ́rìn dòdò ni wọ́n ń gbé tì í nígbà tí wọ́n tò gbogbo rẹ̀ kalẹ̀ tán arákùnrin gbàǹkangbì yìí bá ní pé gbogbo ohun tó wà ńlẹ̀ yìí o oúnjẹ ni o omi ni o gbogbo ẹ̀ ni a gbé kalẹ̀ fún gbogbo yín bí Ṣàgbà ti gbọ́ gbogbo yín ló bá fòdìdè kan ló ní ṣé gbogbo yín gbọ́ nǹkan tí wọ́n sọ o ṣe gbọ́ nǹkan tí wọ́n wí o wọ́n ní pé gbogbo rẹ̀ làwọn gbé kalẹ̀ fún ta ni gbogbo yín ta ló ń jẹ́ gbogbo yín láàrin yín ṣèbẹ́mi ni èmi náà ni nìjàpá bá fò tí oúnjẹ lójókòó tí ló wọ ọmọra ní jẹun gidi mọ̀ ní jẹun gidi mọ̀ níṣe bíi wọ̀bìà wọ̀nbílíkì wọ̀nbìà ló kó gbogbo rẹ̀ ló kó sẹ́nu háú. ìjàpá elétekéte ẹ̀ bẹ́ẹ̀ ń ti jà parí gbogbo àwọn ẹranko tó kù wọ́n wá dọ̀dẹ̀ sórí ìjókòó ó ká wọn lára inú bí wọn wọn mọ ohun tí wọ́n ṣe wọn mọ ohun tí wọ́n sọ. So torí pé gbogbo wọn ti gbà pẹ̀lú ìjàpá nígbà tó sọ pé orúkọ òun ti yí padà ó ti di gbogbo yín ìgbà tí wọ́n sì gbóúnjẹ wá tí wọ́n gbóhun múmu wá wọ́n ní pé ta ló ní gbogbo yín bíjàpá ti jẹ tó jẹ àjẹpára tó mu àmupara ó wáá di pé kò lè yí kiri mọ́ kò lè dìde mọ́ àsìkò àti lọlé wá tó rántí pé àwọn ẹyẹ ló gbé wọn wá àwọn ẹranko sì ti ń bínú báwọn ẹranko bó ṣe gbé àwọn ẹranko tó kù bí wọ́n ṣe gbé wọn lọ nìyẹn ìjàpá ní èmi kọ́wọ́ ní àá ṣe bó ti jẹun ti yó gbéra rẹ lọlé ìjàpá wò hàn pé kí lòun ó ṣe ìjàpá bá ní pé ó dáa ẹ bá mi jíṣẹ́ fún yan níbo ní pé gbogbo àwọn nǹkan fẹ́lẹ́fẹ́lẹ́ tó wà nulẹ̀ kó bá mi kó bọ́ta kó tẹ̀ kalẹ̀ tí n bá jábọ́ kí n lè jábọ́ lé lórí àwọn yẹn làwọn ti gbọ́ nígbà tí wọ́n délé wọ́n sọ fún Yánníbo pé àwọn nǹkan tó le tó le tó le tó wúwo nínú ilé kó kó bọ́tà kó tẹ sábẹ́ sọ́mọ̀ nígbà tí Ìjàpá wò lẹ̀ ó rí i pé àwọn nǹkan ti wà ń tà àmọ́ kò rí ohun tí ó jẹ́ bó ṣe bẹ́ gìjà nìyẹn o tó bẹ́ ìgbà tí ó délẹ̀ ẹ̀yìn rẹ̀ ló fọ́ dànù bíi igba ayé gan-an àà ah, eyín ò lágbára o bẹ́ẹ̀ ni ó lágbára Yánníbo gbìyànjú ó gbé lọ́dọ̀ oníṣègùn ni pé kí wọ́n bóun tún ẹ̀yìn rẹ̀ ṣe àmọ́ kò sí bí wọ́n ṣe lè tóótó tí ó dàbí bó ti wà tẹ́lẹ̀ èyí ni ìdí tí ẹ fi rí ẹ̀yìn ìjàpá tó rí gbágungbàgun pẹ̀lú ìlà oríṣiríṣi ṣó o wá rí i pé ìwọ ojú kòkòrò ọ̀kánjúwà ìwà wọ̀bìà ìwọ̀ bílíkì wọ̀bìà kò dá fọ́mọlúàbí má ṣe bá wọn pín nínú ìwà náà ibi tó bá ti ń wúrú ẹ̀ kó o yẹra fún wọn kó fún wọn láàyè. Hmm, ìyá àgbà òótọ́ lẹ wí à ń jìnnà síwá ojú kòkòrò ń jìnnà síwá wọ̀bìà ń jìnnà síwá ọ̀kánjúwà torí pé kò pé ni tó bá jọ pé ni ni ìjàpá ò ní máa rìn kiri pẹ̀lẹ́yìn rẹ̀ gbágun gbágun ẹ ṣeun ìyá àgbà. ó káre àmọ̀ pé níyì ni a ó fi ìtàn tòní rọ̀ sí ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀ òun rẹ̀ là ó sùn ó dáa rọ̀.